adúgbò yìí náà lọ́nà ọlọ́ọ̀bà tí ọ̀pẹ́ tó sí àtọ̀rọ̀ ìjà àti ìgbẹ̀fọ́ àdúgbò ọ̀hún fún mi kí ọlọ́ọ̀bà tó fẹ́ kí ó jẹ́ àtàwọn àlejò àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ìlú tó wá jọ̀rọ̀ mọ́ Islam yóò fi jẹ́ òkúńde ọlọ́ọ̀jẹ́ kájọ rẹ̀ nínú wọn. lẹ́bi sábà lọ nínú sọ́rọ́sì fàáfíà tọ́lọ́bù àlejò ọlọ́fún wa pé alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́ọ̀ni ọpẹ́ ẹ̀tọ́ ọlọ́ọ̀ni ọba fèyíké lọ́sọ́dún gbogbo ẹ̀dá lóòótọ́ ní gbogbo ìgbà lónìí ọ̀nà àbá akẹ́kọ̀ọ́ tó. atọ̀rọ̀ tọkọ̀ fà alhamdulillahi. لا لا نقول رب العالمين هو بعدها وقوله èyí sọ̀rọ̀ náà lónìí àwọn afẹ́bẹ̀rẹ̀ àbàmánì ọ̀rọ̀ yìí tọ́lọ́mù pé ayé lẹ́ẹ̀kejì nínú gbọ́dọ̀ fàáta ẹ̀ńtí ọ̀bà ka bísílẹ̀ àbàmánì ọ̀rọ̀ yìí fún ayé alákọ̀ọ́ yóò pè ní ẹlẹ́ẹ̀kejì ẹ̀ńtọ́ba ní bísílẹ̀ àbàmánì ọ̀rọ̀ yìí láyé wọ́n á tàrà ikú wájú pé mọ́gàdùn náà máa rí òun náà rí pé alihamudulilayi ní ìṣúra rẹ̀ gbogbo àwọn fífi láì ràpáà lọ́wọ́ sí ìyẹn ìwádìí bá rẹ̀ kàlọ́ ọ̀dọ́ ọ̀nà àfihàn àwọn sọ́ọ̀tù nẹ́ẹ̀mí nìkan ọlọ́ni ilẹ̀ omi sèémà wà ilẹ̀ omi ìlànà rahman rahim wípé ìyẹn nìkan lọ́jọ́ pé òsì yẹn pa pé ara kọ̀ á ní ìgbèríko àmì ajẹ́pẹ́ ẹ̀tọ́ka sí ayẹlẹ́sìn ayẹlẹ́sìn yẹn náà la fẹ́ bẹ̀rẹ̀ sí kú ọlọ́ọ̀bà àdìgbò la fẹ́ sí alhamdulillahi rabbil alamin gbogbo ẹ̀yìn pátá gbogbo ọpẹ́ ẹ̀tọ́ ọlọ́run ni olùkọ́ ní gbogbo ẹ̀dá lóní ọ̀ràn arúgbàmùnà rọ̀bì ẹ̀ńtọ́kọ̀ ní àánú títí sí àánú ìyọ̀lọ́ọ̀ ẹ̀ńtọ́kọ̀ ní àánú síbi ìsì àánú. nǹkan àkọ́kọ́ táwọn onímọ̀ máa ń sábà sọ̀rọ̀ lé lórí lè rí pé kí ni ìbámu ti ń bẹ láàrin ààyè ilé sí èso ṣáájú kí ni ìbámu láàrin àràmánà ọ̀gbìn sí ààyè àtẹ̀sáájú tàbí ní àdàkàmùlélà rọ́bìlà àyẹ̀wò. nǹkan àkọ́kọ́ tí àwọn onímọ̀ sọ gẹ́gẹ́ tí kò tóbi sọ nínú síra rẹ̀ òun náà ní pé nígbà tó lọ́ọ́ bá a lè sọ lápẹ́ pé alhamdulillahi rabbil alamin ní pé ìyọ̀mọ̀ ẹ̀dẹ́ ní ẹ̀kúlú ẹ̀ máa yìí pé alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ẹ̀tọ́ ọ̀tọ̀ lọ́ọ̀ni olùtọ́jú gbogbo ẹ̀dá lóní ọ̀ràn náà bí wọ́n ti pọ̀ tó wọ́n ní ọ̀rọ̀ ó mú ìbẹ̀rù lọ́wọ́ bóòlù akéde ṣe ẹ̀kọ́ ọlọ́ọ̀kọ́lọ́ ní bó ti ń ṣe ìtọ́jú tó bù háyà ká ṣàlàyé díẹ̀ nú ẹ̀ nínú àwọn àsìkò tó ti lọ. bóòlù àti mọ̀ pé agbẹ́sẹ̀ ní ojú ọ̀nà àbá àti lójú ọ̀nà. tá a pé ìwọ ọlọ́run nke ìkíra rẹ̀ wípé na lè rọ́bì láàlàmín òun ló gbogbo ẹ̀dá pátápátá òun wọn òun wọn òun wọn ní gbogbo ìrántí wọn yóò a ẹni yóò lẹ́tọ̀ọ́ fún ìyọ̀mọ̀ rẹ̀ ọlọ́run wa ń dùn wá mú pẹ̀lú gbólóhùn rẹ̀ tó pé arúgbó ní rọ̀ yìí. tó ń ti bẹ́yìn náà ti mẹ̀sán bẹ́ẹ̀ ní ẹ̀dá ọlọ́run tí ọmọ yìí ọlọ́run aláàánú lọ́lọ́run kò ní sí àánú rẹ̀. irú ẹ̀ náà irú ìtumọ̀ yìí ọlọ́run ti mú fún afọ́ àánú Kùránì inú sọ́ọ́tù rẹ̀ fídíò ayà forty nine àti fifty ọlọ́ba sọ pé náà bí ìbáàdì àní àlàlàkúrò rọ̀bì wà ní àdáàbí wọlé àdáàbí àlì ọlọ́ni fún àwọn ẹrúsìn mi ń rò àwọn ẹrúsìn mi àwọn kan fún ọmọ sìn mí fún wọn rò àní àlàlàkúrò rọ̀bì ìpè dájú èmi ọlọ́run ni olùkórí jìn ọlọ́pọ̀lọpọ̀ àforíjì fún ẹ̀dá tí bá ń sàdédé amúlọ̀ sí tó ti tó ti jẹ́ tí ń ti àánú. tọ́rọ́ náà ti mọ̀ pé àlè tí a mọ̀ máa dẹ́ṣẹ̀ lẹ́yìn ìbàdàn wa ni tó sọ fún ọ wà á nà ádá àbí wà á nà ádá àbúlé àlè sọ fún ọ pé ìyá tèmi ni ìyá ẹlẹ́ta ẹlẹ́rọ ìyàtọ̀ lábàá. ṣùgbọ́n náà ti kọ̀ láàánú bẹ́ẹ̀ náà lọ́pọ̀ ní ìdíyàjẹ tí ọ̀rọ̀ àdìyẹ ọlọ́mọdé àríyànjọ wa ọlọ́run tó ń sọ fún wa ń tó wá tó bá fèrè àyà kẹta ọlọ́ba ní bá fèrè dáńbì wà kọ́ọ́dì ní tọ́wọ́bì kẹsì ìdílé fi kọ́ọ́dì ní tọ́wọ́ láàyè ìlàhùwà ilẹ̀ ìdí nọ́ọ̀tì ọlọ́ba ní bá fèrè dáńbì olùsàmójúkú ẹ̀sẹ̀ kọ́ọ̀bílì tọ́ọ̀bì tí máa ń bá tuntun báyìí dá tọ́ba ti tẹ́rí lọ́ọ̀dọ́ ọlọ́run tọ́ọ̀dẹ́sẹ̀ tọ́ọ̀mù ara rẹ tọ́ọ̀tọ́rọ̀ àforíjì lọ́ọ̀dọ́ ọlọ́run ọlọ́run bá yín máa forí jìn ẹ̀dá tí máa ń gba túbá ṣẹ́ni ìdílé ìkọ́ọ̀bì ọlọ́run náà ti tún lé koko ní ìdí àjẹ̀yà the power ọlọ́run lọ́lọ́run láàyè ilá kọ̀sẹ́nìkan tọ́lẹ́tọ̀ sí ìjọsìn afọlọ́run ilẹ̀ èyí ni mo ìtẹ́rípadà gbogbo ní ọ̀dọ́ náà ọba ni o tí túmọ̀ sí pé bọ́lọ̀ ń ṣe ń sọ fún wa ipò ń pọ̀ láàánú ó yìí tó ń sọ fún wa ipò ń pọ̀ níyà ní alihamudulilayi ó tó ń tọ́ yẹ kó ṣe kó ṣe dèdè kókó dídìní dá nínú ẹ̀mí á inú yẹn ló àjẹmọ ìfi arahman rahim ọlọ́run báyìí òun náà ni ọba aláàánú títí máa ń fi àánú nínú àdìsọ́ àbíkọ́ ẹ̀sìn mùsùlùmí ẹ̀kọ́dọ̀ àbúrò rẹ̀ rà ọlọ́run fẹ́ lọ́nà bíi ó ní òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ ńlá àdìsọ́ àbúrò pé láwọn yá alámùlùmú nínú máa ń dàgbà nínú ẹ̀lẹ́dọ̀gbùbà máa ń sọ bí àfi ìdánilẹ́sìn àdì. ولو يعلم الكافر ما عند الله من الرحمة ما قدح من جنته أحد tí mọ́mìnì tọ́ba lè mọ bíyà ọlọ́run tó ti tóbi tó ni yóò wò ó pé òun ò fún wọn wà jẹ́nà. tí káàbìrì tọ́ba mọ bí àánú ọlọ́run ti tó ni yóò wò pé kò sẹ́nìkan lè wà jẹ́nà ọlọ́run. ẹ̀dà ẹ̀dà ẹ̀dà ń fún gbogbo ààbò ìlú òní níbi àwọn ọlọ́gbà yìí òní òní mẹ́. túmọ̀ sí pé bọ́lá wọn ti pọ̀ ní bẹ́ẹ̀ náà ni wọ́n pọ̀ ní ìṣe ìdíyàjẹ ti yí pé kò sì koran máa pa wọn bí bá ti ń sọ̀rọ̀ àánú rẹ̀ kó sì kọ́mọ̀jẹ̀ yìí pé èèyàn gbẹ́sẹ̀lé àánú pọ̀ yọ wá gbẹ́sẹ̀lé ara àánú ọlọ́run náà láti ní dẹ́sẹ̀ tọ́lọ́run ní wò wá kẹ́bi tí àtúbọ̀ wá sàlàyé èèyàn tó wá ní jẹ́ pé ìdíyàjẹ́ ìdíyàjẹ́ ní ọkọ̀ kan sí tí ò tó wá ní mú kẹ́kẹ́kẹ́ bí tí ó mú làwọn àjọ ọlọ́run bẹ́ẹ̀ náà ni ẹ máa fi tẹ́lifíà fáwọn èèyàn kí ń rí àwọn èèyàn méjèèjì náà ní kọ́ máa bí ẹ máa ń tọ́jú ọmọ kọ̀wọ́rọ̀ jẹ́ ìyá nìkan káàní báà ló bá ti tọ́jú ọmọ ọ̀rọ̀ bí ọba jẹ́ ike ìyá lọ́kọ́ jù à ọmọ òní láàánú dànù èyí tó èyí tó ti bá dànù èyí tí máa ń bú yàn irú tí ń gbọ́ náà ní ọmọ gbogbo wọn bí wọn bá ti dé èbú lé kò ní bẹ́ẹ̀ bú bú so ọ̀nà méjèèjì yẹn iná ní tẹ́lifí àgbọ̀dọ̀ máa lọ bọ́lá ọba náà bó ti ṣe fún wa nìyẹn. bẹ́ẹ̀ náà sì ni àwọn mọ̀tọ́ yìí pé ọlọ́run fẹ́ ti yé wa yìí pé rògbò bí yà òun ọlọ́run òun mọ lórí àwọn mi ruru oríṣiríṣi ọ̀nà tọ́lọ̀ ń gbé gbàgbé rògbò àti torí ti di ọ̀nà bọ́nà tí wọ́n á pọ̀ tó ọlọ́run wá pé pé òbò bí yí ọ̀hún ìtọ́jú òun ti fẹ́ dà òun máa lórí àánú rẹ̀ gbogbo ìgbà tó bá sọ̀rọ̀ òbò bí yí àìsàn tó lọ́run ti fẹ́ dà ọ̀hún sọ̀rọ̀ pa àánú ọlọ́run rẹ̀ gbogbo àti ọba sọ̀rọ̀ pa àánú ọlọ́run kan sọ̀rọ̀ pa gbòbí yà ọlọ́run rẹ̀. ẹlẹ́ẹ̀kejì nínú táwọn onímọ̀ sọ òun náà ní wípé ọlọ́run sọ̀rọ̀ nǹkan mẹ́rin ọ̀sọ̀ ọ̀pọ̀ ló wà nínú Qur'an nínú bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ fàtíà yìí. òun wípé gbogbo ìdẹ̀kùn ọlọ́run kọ́lọ́ máa ń ṣe fún ẹ̀dá ọ̀n lọ síbi bíbẹ̀ rẹ̀ nílé ayé ńgbọ́ ọba ń bẹ tán kí ni ọmọ ti tẹ̀lé ìkejì nìyẹn jíjẹ rẹ̀ lálùkìyàmà ti ń jẹ́ àjíǹde ńgbọ́ ọba dé àlùkìyàmà náà ti gbóòlù ti lọ lálò dáadáa òdì mẹ́rin báyìí ọlọ́run wá tọ́ka sí bẹ̀rẹ̀ tó láti pàṣẹ à ó ní alhamdulillahi rabbil alamin. gbogbo ẹni gbogbo ọgbẹ ẹ̀tọ́ ọlọ́ni olùtọ́jú gbogbo ẹ̀dá lónìí ọ̀nàmọ́ra ajẹ́kùn ló mú wọn bẹ níbi àkọ́kọ́ òun náà ti ti ìtọ́jú wọn ìtọ́jú wọn yẹ ọwọ́ adó lórí ọlọ́sọ̀kọ̀ láàánú ti àánú ìkẹta òun náà máa di ọlọ́run tí ó otu owó tó tẹ̀lé mi nípa tó gbé wọn dìde òun la lágbára lórí ẹ̀ ṣùgbọ́n kí wọ́n fi lo àdìlé yẹn ìjà kàná àbò wọ ìjà kàná sàyìn. òun náà ní ayé wọn wà ara fa ní ìtọ́wádà lè yá o ọlọ́run ni wọ́n gbára lé n ò ní wá ìrànlọ́wọ́ nǹkan míì lẹ́yìn ọlọ́run wọn ẹlẹ́ẹ̀kẹta nínú táwọn onímọ̀ ọ̀tọ̀ òun náà ni pé tẹ ẹ bá wo èèyàn dé èèyàn ká sẹyìn fún mi ká dúpẹ́ lọ́wọ́ ẹni ká pọ́n nílé lórí ìtàn mẹ́rin inú kọjá yìí tí bọ́lọ̀ ti dún tán ló wù ọ́ ṣé kó ṣe ìdájọ́ fún ọ ah ìyẹn ló dá báyìí ah, kó ìyẹn dáadáa ni ẹlẹ́ẹ̀kejì inú kọjá yìí pé ó ṣe dáadáa sí ọ ni bí òsì ẹ̀ bá ó ní gbà ẹ̀wọ̀kùnrin ah, ìgbìmọ̀ lè ṣe ìjọba yìí ìyẹn dáadáa ni àbí bẹ́ẹ̀ bọ́ kò sí ìṣe dáadáa fún ọ fún fẹ́ yìn kalẹ̀ gẹ́gẹ́ bí alákòó àgbàdo tí mo sọ. <laughs> ní Zaria kò sí ṣe dáadáa sí ọ ṣùgbọ́n ọfẹ́ yẹn kalẹ̀ nítorí kó lè bá ṣe dáadáa sí ọ báwo ni àmì àyẹ̀ máa ṣe lẹ̀ ìkẹrin ó lè jẹ́ pé kì í ṣe dáadáa kan ló ṣe sí ọ ṣùgbọ́n kọ́ máa fọwọ́ àìdá kọ́ fi kàn ọ́ lóbi yẹn lóbi ń pánlé ọlọ́run á kó tó ìpè alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́ọ̀ni torí pé ọlọ́run pé ní dáàbò rẹ̀ àti nípa ìròyìn rẹ̀ rabbil alamin ìdẹ̀kùn tí ń senu tí ọ̀dà tí ọ̀mọ́wọ́ dúró bẹ́ẹ̀ bíbẹ ìyẹn ni dídàgbàsókè ìyẹn ni ọlọ́ọ̀ni ń tọ́jú ẹ̀ ọlẹ́tọ̀ọ́ sí ẹ̀yìn pẹ̀lú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì nù ọlọ́run tó wá ń sọ fún wa yí pé tó máa tàbí èdè orí lọ́dọ̀ ọlọ́run tó ń fi ìdàgbò tó lù lọ́wọ́ ó náà ní aráàmánì rọ̀bì ẹ̀ ń tọpọ̀ láàánú lọ́lọ́run tí kì í ṣe àánú rẹ̀ ṣùgbọ́n o ṣùgbọ́n o ọ gbọ́dọ̀ yàyọ̀ kọ̀rọ̀ o torí pé o lè máa lè kíyàwó yẹn jí ìjọ àjíǹde tó ń bọ̀. tọ́lọ̀ wọn fẹ́ kálukú lẹ́sàn-án tẹ́tọ́ bá ti alágbára lọ lọ́hùn o so àwọn onímọ̀ sọ pé nínú ìbámu tọ́lọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ sínú súrátù fàtíà nìyẹn níbẹ̀ rẹ̀ súrátù fàtíà ìyẹn Ar-Rahman ar ẹlẹ́ẹ̀kẹ́ nínú táwọn onímọ̀ sọ àwọn míì sọ pé ọwọ́ àti tẹ̀síbí olóyè kọ́ sáájú ṣùgbọ́n ní kíkọ́ lẹ̀ ọlọ́gbẹ́ni ọlọ́kàn àdìkọ́jọ́ òdìkejì nítumọ̀ olóyè ọkàn ṣùgbọ́n kíkọ́ lẹ̀ ọlọ́sáájú nírú ẹ̀ oná ní gbọ́dọ̀ ọlọ́ọ̀tọ́tọ́ nínú tọ́sí káà níbẹ̀rẹ̀ tọ́sí káà ọlọ́ọ̀bá sọ pé alhamdulillahi alladhi anzala ala abdihi alkitaba. ولم يجعل له عوجا قيما يعني الحمد لله أي ẹtọ ọlọni alẹbi anzala ala abudu ibi kita tọsọ kíra kalẹ̀ fún ẹrúfin rẹ̀ nínú àlàyé ọ̀rọ̀ kan lọsọlọ àná ọsọ kura ayé kalẹ̀ fún kọlùkì mẹ́rin ní dúdú lọ tí ọyà kọlù tí ọyà kọlù nípa òdodo nípa ìmọ̀nà náà ọ̀dọ̀ ọlọ́run kìí ṣe tí ó pè é mẹ́ta lọ́kàn gbà mí tí ó tún ní mí tí ó tún ní ibi tí sọ aṣọ tó wà láti ìwájà ọlọ́run ti wọ́pọ̀ ọkọ̀ ní tí ò lè bá tí ò lè lè lò ọlọ́run tọ́wọ́n ní kọ́ yìí máa yẹ iná sáájú alábìyẹ̀jẹ̀ àńlá owó ìwàjà nínú ìtumà. wọ́n wá ní bẹ́ẹ̀ náà níbi alihamudulilayi rabbil alamin ife alihamudulilayi arahman rahim rabbil alamin. ìdè ọlọ́mọba ọba tó lẹ́tọ̀ọ́ sí ọba tó fi gbé ọlọ́lẹ́tọ̀ọ́ tó fi ẹ̀yìn ni aláàánú ni olùsí àánú ni lórí ẹ̀ náà olóòtú ìtọ́jú gbogbo ẹ̀dá ṣùgbọ́n àgbọ̀dọ̀ ká kúrò àbáyọ bọ́lọ̀ ti sọ̀ka ìlà àdúgbò ká alhamdulillahi rabbil alamin arrahmanir rahim ọ̀rọ̀ àkọ́kọ́ lè nípa mùnẹ́sàbà tí ń bẹ láàrin arrahmanir rahim àti alhamdulillah èyí tó tó kún yẹn onáà ní pé arrahmanir ẹ̀wọ́. kẹsùrọ̀ ni wọ́n fún ní ìbámu sí gbólóhùn sífà ìròyìn fún náà ni àròbí òun náà jẹ́ sífà fún Allah gbọ́dọ̀ ti pé rọ́bì náà òun náà jẹ́ sífà fún kíni Allah. ismaali bin ahmad ilayi alikusina ọwọ àwọn ọlọ nkọlẹ wa ọwọ àwọn ọlọ àmì jẹjì wà àwọn ọlọ nkọlẹ wa tọlọ ọba sọ fún wa nínú kura yìí pé idiculá àwọn idicul rahman ayàmà tẹdícù fàlàwùlẹ asma yọkùnà máa fi ọlọ kọ́ ọmọ tó fi yà allah àbíkọ́ ọmọ tó yà rahman èyí ó wù pípa ọba fífi ọlọ́run padà wọlé asúnmá wọlé fúnná àwọn kọkọ rẹwà tó dógóńgó ń parí rẹwà àwọn kọkọ dá tó dógóńgó ń parí dára ìbẹ̀fọ́lọ̀ torí pé fúnná yẹn jáwọ́ òní ẹyọ kan rẹ̀ òun náà ní kíni ẹ̀ dáhùn ẹ̀ al-ahsan al-ahsan afdal tẹ̀gbìn fúdùlà tó iná ẹni pé ìtòdó gbòǹgbòǹ pàdídà dọ́gba ẹni wáyé lílá ayélujá àfihàn àwọn ọlọ́sọ̀kùnà àwọn kọ́sọ́rọ̀ wà jù ní bẹ́ẹ̀ bọ́lá ń tọ́jà ìtòdó gbòǹgbòǹ ayé alibáyé gbàgbà alibáyé àtẹlẹ ọkùnrin wọn jẹmẹ tó yẹ pé láyé yìí ò ní lò ó ní gbọ́ ọkàn. tọrọ wà ọjà àkókò gbọ tó ní tìmọ̀ gidi tó dàbí kọ̀ọ̀lọ̀ torí ẹ̀ láì sí bọ́lọ̀ jẹ ìdọ́gba fẹ́ papọ̀ mọ́ra wọn kò ní í jẹ́ ìtumọ̀ tọ́lọ̀ yẹn kò ní í jẹ́ ìtumọ̀ tọ́lọ̀ yẹn tó ń àrọ̀ tọ́lọ̀ àánú mélòó ní fún tó fi wọn sọ ọ̀rọ̀ àti bàbá dájú ẹ̀ ọ́ dájú <laughs> àánú wa ní ìlú náà tó bu awo tó kọ ọ̀tọ̀ náà tó di yìí táwọn èèyàn tí wọ́n ti pè sábẹ́ ilẹ̀ yìí ọlọ́run kí ẹ̀rọ ọlọ́run tó àánú tó wọn ó kọ yẹn àwọn ìlíyà ká àwọn àwọn lágbáwá tá a ti sọ̀tà àti bínú wọn wọn ò bára àmọ́ ìpẹ̀lẹ́ mú máa wá wọ́n sì máa mú àwọn ọkọ mi torí gbogbo òtàkùtà tí wọ́n ti wọn láwọn tó wá kàṣọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́run máa ná àbúrò ní ilá ìtọ́jú nílẹ̀ ìgbìmọ̀ àtàdédé tí wọ́n rí òfin wọn lè fún wa ọlọ́run wọn làwọn fi ń ti alága àtàlẹ̀ àwọn òbí lọ́dọ̀ ọlọ́ọ̀tìrì báńkì náà ti máa ti fún wọn ní àwọn òbí lọ́dọ̀ ọlọ́ọ̀tìrì dàkún ọlọ́ọ̀tìrì tí wọn mọ ipò tó wù mí lọ́dọ̀ lọ. wọn wàá máa rahman wọn kò yé wọn sí wọn mọ túmọ̀ ẹ̀ wọn ò sì tó rẹ́jì àti ti gba ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ ànábi wọn sọ̀rọ̀ láàyè sọ̀rọ̀ ọlọ́wọ́n sọ fún wọn tó àkókò kọ́ọ̀nù ìpè wàlídà sí ìlànà fún ìlú rahman kọ́ọ̀lù wàmà rahman. أنسي بما تأمرنا ولا يأمر الله الله أكبر ọlọ́run wáyé dá kíínà lọ́hùn júdò ọdẹ ọba náà nígbà táwọn náà ti bá ń sọ ti rahman rahman anasudu ni ma ta abudu na ṣe tọ́ pa wá láti ẹ̀ ti ní ká fún wa borí kalẹ̀ fún mi wàdà ádámù fún wúrọ́ ó tún wá sí àlékún jíjìnà ìtọ́lọ́mù wa ọlọ́ta àgbà. bó ti sàlékún ẹ̀ bá máa kárùn àwọn rájíkà tí wọ́n wọ́n sísẹ́ẹ̀rì ní gbogbo sísẹ́ẹ̀rì ní kárùn àwọn rájíkà. ìtí ó jẹ́ kọ́ mọ́ wà jíṣẹ́ tí ó jẹ́ kọ́ jẹ́ ní ẹbí

ṣé àwọn fẹ́ propagate ẹ̀wù ẹ̀wù rẹ̀dẹ̀dẹ̀ àbí ẹ fẹ́ tako ìjáàbù Islam ìjáàbù Islam fẹ́ tako kí á lọ́kàn wọ́n tún wá ń lékún ní ìdí wọ́n tún wá ń lékún ní ẹ̀ṣẹ̀ wọ́n tún ń lékún ní wọ́n tún ń lékún ní ìbàjẹ́ sí nítorí tí wọ́n ń pè mọ́ àwọn èèyàn kan lọ síbi tẹ̀lé tọ́lọ̀ tó bẹ́ẹ̀ náà làwọn káàbù ìjẹba tó ń mọ pé Arahman yóò mọ lórí pé ìwọ àdàrà náà tó tó ní ìlòrè ọlọ́wà ní sọ̀tọ̀rọ̀ àwọn bọ́ àbá àwọn bọ́ láta àwọn bọ́ ìjà owó tó ní ọ̀rọ̀ àmọ́. ọlọ́wọ́ bá àlejò ọlá ìníjẹ́ rahman à ń bọ̀ wá síbi ìtumọ̀ rẹ̀. mọ́tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé àlìmọ́ bí àtúmọ̀ ìlà ìlú náà wá sí fáàtì ìlú ìyá. جزء من أركان الإيمان بالله وهذا wa hadha kana tawhid ìdígbàgbọ́ tó àwọn ọkọ ọlọ́run sọ̀rọ̀ wà ní àtàwọn ọ̀rùn rẹ̀ nínú ìdígbàgbọ́ sọ̀rọ̀ ni o ti máa ń sẹ́ni mọ́ dáadáa alimadu bila nígbàgbọ́ sọ̀rọ̀ kò túmọ̀ sí pé alimadu dúdú lè láì nìkan ìnígbàgbọ́ lọ́run bẹ́ẹ̀ nìkan ní onígbàgbọ́ alimadu bila aláàdó ìmọ̀ wàrà dàbí ní kìtàbí wà tó nà èdè túmọ̀ rẹ̀ sí ìlà ìnígbàgbọ́ sọ́lọ́ ní ìbámu sí bó sọ̀rọ̀ rẹ̀ ti wá nínú kùrán àti àdìsá nínú ọ̀sán ọ̀wá rẹ̀. kìí ṣe báwa dúró dúró pé nígbà tó ti gbà ọlọ́run bẹ ọ̀rọ̀ sísan ó di ènìyàn ó di àwọn oníṣẹ́ àyẹ̀ àlẹ́yìn náà àkàrú àlàáfẹ́ àmùsàmù ìgbà yẹn. wọn yẹ bá ti ní tẹsí ní ìlú lásán ọdún ìgbà wọ pé ọlọ́run bẹ̀rẹ̀ láti tó bàbá àwọn ti lẹ́ lọ àwọn oúnjẹ àyè àwọn yẹn ní òní yìí lẹ bàbá àwọn á lè wúlò àwọn yẹn ti nípa àbídà ìnígbàgbọ́ pa ọlọ́run ìnígbàgbọ́ pa ìyìn tó jẹ mọ́ ókọ rẹ̀ ìtì rẹ̀ dípò àti sọ láti tàbí gbọ́ sọ́lọ́lọ́ ọmọ ọmọ sùlẹmọ lọ àjọ ara ọgbọjì ó ti tíra àwọn àfidà mẹ́jọ ni ìkànnbẹ alìyímánu bìlà onídìí tíra kan alìyímánu bìlà nígbà lọ́wọ́ ó ti kọ̀rọ̀ ẹgbẹ́ tí wọ́n bẹ ní ìbámu tó lọ́wọ́ sọ̀rọ̀ àtàkànnì tíyẹ̀ wá tó fún nígbà tó kọ́ ọlọ́run tó ló ti tán ojú ti ṣe à ọ̀n tara rẹ̀ onígbà tó ń pa ọlọ́run oṣù tó gbòó oṣù lọ o tún látàrí irú ìgbàgbọ́ wo lọ ayé ìgbàgbọ́ dáhùndáhùn yìí àwọn káàbì yìí mẹ́kàdé náà ní ìlú náà èyí tí ẹ̀rọ ṣe tuntun kódà wọ́n ní mọ́ọ̀nì ju ẹlòmíì sí gbòǹde islam lọ ní ìlú láwọn káàbì yìí mọ́ta àwọn yàgò wà nǹkan bàjẹ́ yẹn bá dùn pé ta ní ta ní ṣe jẹ mọ́ wọn lọ lọ́ọ̀ ni òkùnkùn wo sì nìkan kí wọ́n sì lásán ní pẹ̀lú ẹlòmíì ní ìsìn ọgbà kan náà lọ́gbà pé ayé yìí. ìnígbàgbọ́ ń pa ìmọ̀ ìnígbàgbọ́ tí ó kọ́ ọlọ́run àtàwọn òròyìn ẹ̀ ìkan nínú gbàgbọ́ òdodo ni tá a gbọdọ̀ fi ṣeré rárá bẹ́ẹ̀ náà sì yọjọ́ ìkan nù àtàwọn kọ̀wé ìta àti kàfọ́nra wọn gbàtà sí ma Rabbil alamin oná ẹni tawhid rububiyya ìsì ọlọ́run ọba lẹ́yọ kan ṣoṣo nípa àṣẹ rẹ̀ tí ń ṣe dídá ẹ̀dá ni pípa ẹ̀dá ni jíjẹun fẹ́ dá ni dídarí alámọ̀rí ẹ̀dá ni ọlọ́ọ̀fà nìkan ní dé kì í fẹ́ dá agbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ìmọ̀ ìwà agbọ́dọ̀ tó bẹ́ẹ̀ nígbà tí wọ́n ti fà àpẹẹrẹ àwọn mùsùlùmí. agbọ́dọ̀ yọ ń yẹra ẹlẹ́ẹ̀kì ni tọ̀ ìdílé olóhùyà ìfọ̀rọ̀dùnlá ìdáhàdá bí àbáyé nìgbà kọjá pé gbogbo ntọ́bajẹ́ nǹkan ẹ̀sìn àní tọba tí mo ọ̀rọ̀ yẹn tán tọba tí mo ọ̀rọ̀ yẹn tán tí torí ìdíwọ́ kan ọ̀fẹ́ máa lọ ọkọ ọmọ yẹn náà fi là ọ̀fẹ́ àwọn yẹn fi máa wò pé yẹn náà fi là wò tọba yẹn wò ni torí pé tọba ti yàn torí ọ̀rọ̀ àwọn yẹn tòbí tí a rí ibi tẹ́ ń bẹ́ẹ̀ ń bí kíkẹ́ bẹ́ẹ̀ náà ló wà ní gbígbé ìgbàlẹ́ tọba ti dẹ̀ ń gbé yẹn náà ni lọ́wọ́ àwọn pé àwọn yẹn lè máa pé ẹ wọ́n lè máa sọ̀rọ̀ nínú ìjà tó ń bú yẹn náà nílà ibi tọrọ tó gbé ìwé kí n lọ yẹn bẹ́ẹ̀ bá mi lọ́wọ́ tó gbé jùlẹ̀ òfin dẹ́sẹ̀. ọlọ́ọ̀ni wà máa ń wẹ̀rù ìlà ìyá àbúdúlá àbùkù ìdílé láwù ìdílé ọ̀nàfà òfin tá a pa wọn láti fi àwọn alìbìdì náà ìlà ìyá àbúdúlá gbígbé kí wọ́n máa ń fi náà lọ mukhlisina lahu ddin tí wọ́n mẹ́ẹ̀sì fún ọlọ́run òní ti nǹkan ní ìwọ̀n ọlọ́run òní torí nǹkan ní ìfilọ́run látọ̀nàfà tí wọ́n ní yà sí ọ̀tún òsì ojú ọ̀nà kọ̀ọ̀kan ni wọ́n rìn. níta àpamọ́ lẹ́sẹ̀ sí ni ọlọ́run sọ yìí pé aláàbí ilẹ̀ ayé nínú lọ́kàlù ẹ̀dẹ̀ tí gbọ́ ìṣe ọ̀jẹ̀ tọ́lọ́run ni ẹ̀sìn tó bá mọ́ ìjọsìn fọlọ́ ní ọba máa ní àbá wa kàn mọ́ gbàgbé gbọ́ ẹ̀rí ó sì ronú ronú ronú lórí ẹ̀ ó sì fọmù dáná lù mẹ́rin ìdí mẹ́rin ìdí àkọ́kọ́ lórí ó kò ní àìsí ní ìka rẹ̀ ẹ̀sìn tó ọmọ kanga tí ò ní bá ń ṣe kan ní ìpọ̀mọ́ yọ mọ̀ nípa lórí yọ mọ̀ nípa àdìọ́kàn yọ mọ̀ nípa iṣẹ́ nǹkan ti bẹ̀ ọ̀rọ̀ òròyìn lásán ó ti kó àwọn aṣọ ìsìlámíyà rẹ pẹtẹ tí lóyún ọ̀dà nínú ìlànà ìjìnlọ. àníyàn ọkàn ọjà tó ṣe pàtàkì gbogbo títí ayé máa ti wà mẹ èdè dọlọ iṣẹ́ òun náà tó tún bẹ́ẹ̀ ṣe ó jẹ́ kó lọ́nà tó ń wá lódìdí gbogbo bíbí àdìsí lábẹ́ lọ́wọ́ á tó lọ́ọ́ rẹ pẹtẹ ó dídé òsì ní bí fi ṣe lọ́wọ́. ọlọ́run ọba ti lè gbé ọlá tó fún wa pé wálé ńlá ayẹyẹ asúnmọ́ abúlé tó ná fàdé òwú bí a ń sọ́ọ́ dàrá ayáwájú. ọlọ́run ọba ní àwọn okọ́tọ́ rẹ wà tó dúgbò tó ń parí rẹ fàdé òwú bí a ẹ máa fi bẹ ẹ máa fi pè ọ lọ. wàdáwù lẹ́ni iná yóò lé ìlú náà fi asúnmọ́ ihi tàbí jíjáwó náà máa kà á lórí àmàlú. gbẹdùlẹ àwọn èèyàn tó fi pé wọn mọdì nípa ọkọ Ọlọ́run ìtọlọmọ ọjẹ wọn sọ èyí ń jẹ oyin padà àwọn arajà ìlíyà wọn ní láàtà láti bí aláwọ mi mọnàtà láti bí láti bí àdìsù gbogbo ní wọn gbé lórí ọkà wọn méjèèjì wọn lọ bẹ́ẹ̀ náà lè ní bẹ́ẹ̀ tí àwọn èèyàn máa ń tó kí ni wọ́n pè náà kí ni kàbí mu àbí fọ́sù làbí àfọ́sù làbí tí wọ́n máa dábọ̀ àwọn mọ̀láyíkà ìlú ìlú ìlú gbogbo ẹ̀ ló ọlọ́run kò síbi tẹ́lẹ̀ ìfẹ́kẹ́ wà lẹ́yìn. bẹ́ẹ̀ náà ni kápò tí ẹ máa ń wù kì í kọ́ tèdè yìí lábáwá kì í tún tèdè yorùbá apá ọmọ wọn kàn fún ọkẹ tá n ta ọmọ yọ ọmọ ọ ikú ìgbọba ti gbọ́ Yorùbá fún wa lóde sábà sílọ èdè lọrọ gbogbo àwọn nǹkan wọn yẹ ìrégbè ìlera yìí ọlọ́ni wàdáwù lẹ́ni yóò lé sí náà fi àwọn tí kí wọn sọsọ kúsọ nípa orúkọ Ọlọ́run pamọ́ ka ní tó sọ fún wa ní tá a bá ti gbọ́ orúkọ orúkọ Ọlọ́run ọba kan nínú ẹ̀jẹ̀ àbúrò tá a kọ́kọ́ nínú nínú tá a kàn sí kejì ìlú sọ́ọ̀tù bá ṣe à nínú ẹ̀yà rahman wa tá à ń sọ̀rọ̀ rẹ̀ nínú ẹ̀yà rahim wa tá à ń sọ̀rọ̀ rẹ̀ nínú ẹ̀yà alimalik wa tá à ń bọ̀ wá bá tọ́ ti gbọ́ ìtàn ló kọ́ ọlọ́run lọ mọ̀ wípé ìpèsè tó ṣe pẹ̀lú ẹ̀ ìpèsè méjì yìí o gbọ́dọ̀ nípa dídú gbogbo bíi ha kí ni tí wọ́n dùn á òun náà ní kí ìlú béèrè fún kan dùáwù mọ́tálà wà dùáwù ìbádà wà kó ọbẹ̀ ọlọ́run níbẹ̀ wípé o ní fóònù tọrọ lọ́dọ̀ rẹ̀ dùáwù mọ́tálà lọ ọwọ́ awo ìpè níbàámu tí tọrọ bẹ́ ní o kọ́ lọ́wọ́ bẹ̀ lọ yá bà fáwọ̀ ìbùsírí yá wà áàbò abúlé rámọ̀tà mi ní ìdìgà yá rọ̀ ìlú ìrìhámúní wọ́n rámúwá ìdáyà kàmá rọ̀ bàyá ní tọ̀bíyà ọba àti ìpínlẹ̀ àti ìlú يا عزيز وعز الإسلام والمسلمين دعاء مسألة كو من طبعا نسمع كو بلونو قرار كو سيكنيو láì fẹ́ nǹkan dá wọn kájú èdè náà kájú ní one million ten thousand twenty thousand àtọ̀rọ̀ yẹn o sí ní islam alùpùpù ọ̀tọ̀rọ̀ àbójú lọ́dọọdọ́ ní kí òdodo kọ́nà wọn gba àgbájú ààrẹ tí pajápajá máa ń mọ lórí ìdòkò kó o ti o ti kà tán o ti ń fa afáfá bí ẹsẹ̀ fún ọ lọ́wọ́ yìí yàrá kan wọn ní o ti fa nǹkan pọ̀ ìmọ̀ràn àtẹ́mílẹ̀tì ní ẹgbẹ́ lọ́sẹ̀ ti lọ́ba fún ewu inú ẹ̀yìn rẹ̀ tó ti gan pàṣẹ nígbà náà ẹ̀yìn inú tẹ́wò láti mọ̀ ẹ̀ẹ́dẹ̀ lọ́wọ́ àgbàgbé ìta àdéjòkó àdéjòkó pọ̀jù yóò sá máa fa ni lọ́sàn-án lónìí yóò sá máa àti tí àti tí àwọn èèyàn yóò sá máa fa gbogbo ẹ̀ ẹ̀yìn bá gan ẹsẹ̀ ẹ̀ bá kú sórí pẹ̀lú ọ̀pẹ̀sẹ̀ ọlọ́run sàánú. ilẹ̀ ilé àwọn ọmọ sùn ọmọ lórí bẹ́ẹ̀dì mọ́ lẹ́yìn olè bá sùn dáadáa lẹ́yìn bá ti ń dùn tó tọ́ ni ilẹ̀ ilé lókùn jẹ́ ọmọ sùn ilẹ̀ ilé àwọn bàbá wa jọ gbogbo bẹ́ẹ̀dì tọrọ yóò fi lẹ̀ àgbọ̀dọ̀ wa bẹ́ẹ̀dì tó le ọ̀sùn fẹ́ẹ̀dì ìta fẹ́ lómi kámú ìtọ́ba lù wà lórúkọ ọlọ́run ó ní bàmú fi táǹfẹ́ àbẹ̀bẹ̀ àbí bẹ́ẹ̀ bọ́ ìbáàdà ìbáàdà náà ní pé etí ọlọ́run tí túmọ̀ nígbà tó ti mọ̀ pé àràmánù lọ́lọ́run ọlọ́pọ̀lọpọ̀ àánú ni àràmímù ni ẹtí máa ń ṣe àánú rẹ̀ ó sì jẹ́ pé ọmọ ìjà ẹni ẹni na tẹ̀tọ̀ bá wa kódà tí mo ti dájọ́ báyìí ibi tí wọ́n máa ń wọ ọ lọ́dún mẹ́rọ̀ ọjọ́ náà mo ti di ọjọ́ ti di ẹ̀tọ́ ni kò sí ìwọ máa bẹ lọ lórí wọ́n jẹ tọ́lọ́ bá gba ó lè àbí nǹkan ọ̀sẹ̀ rẹ̀ bọ́yọ̀ ìtumọ̀ dùáwò ìdáadà ni nígbà tó bá mọ ọlọ́run níta wàhù ẹtì gba tuntun bẹ́ẹ̀ dà kó o sì mọ ọtún bá ń bọ̀ lọ ètò bá wò lọ. kéde tí wọ́n bá rájú ní ọ̀bẹ látàrí láti wà lọ́wọ́ àwọn tí ọkàn àlẹ́ ọkọ bẹ́ẹ̀ látàrí láti rẹ̀ lọ́wọ́ ìṣẹ̀ sábà ní ọkàn àlẹ́ ìṣẹ̀ mẹ́wàá lọ́wọ́ ẹ̀. àbúkò olúkún ara rẹ̀ kọ́ ọbẹ̀ túbá ní òbí máa dé tuma kéde àtàlà àtàlà àtàlà àtàlà nàlá làwùrọ̀ yìí mú ó ti tán nù tó bá yìí ti jáde ètò ọgbà ní ọmọ wa gbọ́wà ní ọjà ètò aláṣíà ní ọmọ wa kò ní ló tọrọ fún yóò fún ọkùnrin alóyèdè yóò kò ní bó ti ti àtàkùnlá ní àyílá yóò tún wá mọ́tàláṣí lára àtàkùn ó tún sọ́nà àtàkùnlá mẹ́wàá mẹ́wàá yóò tún ṣe é kòró ló lọ́dẹ tí ń ṣe o ọwọ́ pé ìmàmù sọ pé kí aláàbò lè wà àtàkùnlá àtàkùnlá ó ti kà náà ìyẹn wọ́n láti nà ẹ̀ kì í ṣèjì lọ́lọ́run ìtọ́lọ́run bí náà ti pé kó lè ní ìrùlá àwọn ìdí ìrùlá náà ayé àmà tẹ̀sí ìrùlá láwọn ilé àtùmá òlẹ̀ fọ́túnà wáyé ilé ayé àtùmá òlẹ̀ fọ́túnà wáyé ìrùlá bíyà pípé pé wọ́n ọlọ́run tí mò ń bẹ̀rẹ̀ pípé pé ọmọ ìtumọ̀ ó kọ ọlọ́run kò sì ń ṣiṣẹ́ ìwádìí wípé kó o dúró dúró wípé ọkàn máa fẹ́ wí lásán tí ò ní wúlò fún ọ tọkùn ọ̀jẹ̀rà ẹlòmíì yọ takuti àdúrà lọ abọ́ rẹ̀ kú torí pé májèmọ̀ àdúrà tó jọ kára kára rẹ̀ àdúrà tó jọ lára kọ́fọ́ kan ń àwọn èèyàn mi wọ́n lọ lówó wọ́n ti wọ́n àwọn ọgọ́rùn-ún yọba di yọba máa ta àǹfààní wo bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ àǹfààní wo lolówó ti ẹ̀ kà lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ẹ sọ fún mi ọ̀rọ̀ ẹjọ́ yẹn kọ̀ ọmọ túmọ̀ yà á fi bẹ́ẹ̀ kà mí bọ́mọ̀ túmọ̀ rẹ̀ kò sí sábẹ́ wa kọ́gọ́rùn kan ilẹ̀ ń bùgbẹ́ ta kọ́gọ́rùn kan ó sì mọ̀ kó wúlẹ̀ wá wá yìí sì bẹ́tà ju ẹjọ́ yẹn pé yọ gbowó náà kò tún ní ṣe gàdán díẹ̀ lọ́nà bá ti gbowó lẹ̀ ọlọ́run lọ́mọ iye yàrá bá ti ń sàgbà ní sàrà jù ẹwù ẹwù bójú kó gbogbo bílíọ̀nù ọ̀fi ìdí wàhálà pẹ̀lú owó tí a tó kó jọ tó kó pa wọn. ṣe ẹgbọ́rún yìí dàrọ́ ẹgbọ́rún yìí dàrọ́ ẹ̀yìn kí ló sọ ẹbí jẹ́ ta ilé ẹ̀yìn dúkìá ta fi wáhùn tí a kéde kí ló kọ ẹni tí mo rí tí a lóde náà gbàgbé kí ni wàá bẹ gọ́ọ̀mù òṣìṣẹ́ ìdílé jẹ́ amóhùn àtẹnìkẹ́yẹ yìí ṣẹ́ wá lé ń kà. olóògbé yóò bí ọmọ ẹ̀kọ́ ọgbà wọn ilé ìtàkùjá mẹ́lẹ̀ ìtọ́wọ́ ti náírà fifty million náírà fifty million onífọ́ fifty million yẹ́ ti kalẹ̀ ọ̀rọ̀ náà kódà ńgbò oṣù ẹ̀ ti kalẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ya bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ kọ́ọ̀dù. kọ́mọ́lẹ̀ kọ́mọ́ ibi tí a ti ń fọ́ àpáta ọdún òkè tó káàkiri <laughs> káàkiri. kọ̀mọ́ bí kíá ti ń sin ẹja òbítíbitì wọ́n sá ń dáko ẹ̀ ní aláhàgbà abájọ tó òtí ní yí lára àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ mọ́tò láwọn àbá o tí ó dùn bá wọn kojú ọmọ bá wọn àwọn ìyá sílẹ̀ rèé kódà wọn yẹ kó dídí kù áyù ní ìdílé làwọn ta tí wọ́n sì lọ àkàyè rẹ̀ rẹ̀ sí ṣùgbọ́n àtìyí wù lọ́lọ́run àtìyí wù lọ́lọ́run àmì ń pọ̀ àánú ń pọ̀ àdúgbò sọ́lọ́lá àdúgbò sọ́lọ́ pé iná ńlá làyé owó ní ìdè dọ́ọ̀lì kàtà ìdá àtàdàdọ́ lọ́wọ́ ọlọ́run bá máa lọ àwọn ìlà alábòsí a máa lọ lára débi pé yóò ti ṣe é ṣe tí yóò kó ju jẹ nígbà tó bá mu yóò mú pẹ̀lú tí yóò lè gbọ́n bẹ̀ awokọ̀ yìí tó túmọ̀ sí. ọlọ́wọ́ sọ fún wa nínú sọ́ọ̀tì ìsirà ìkékun lè dé lùlá ojú rahman ayé àmà sẹ́yìn fàlà olè àtúmọ̀ olè fọ́túnà wàlá tẹ́jì hàbí bísọ̀ láàtìkà wàlá àtúkà fìdí bìhà wàbí tẹ́jì bẹ́ẹ̀ nàdà àlùkà sẹ́yìn la àdúrà rẹ̀ sọ ọba ti mọ́mọ́ sí gbégbòó má sì máa kù hmm, tí ìrìn bọ́ ló wí wá bu tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ náírà á lè gbà tẹ́sí ilá ìmọ̀tìmọ̀tì ni ó ṣe o ìdí gbogbo tó bí kò sínú ìsìlámù wọ́n wá sí gbẹrun tó bí wọ́n bá rí pítàlù ló ti gbé yẹn ní pítàlù ọ̀ọ́ àwọn kọ̀dìrí ọ̀sẹ̀ ẹ̀kọ́ sí ìlú ti ń jẹun làálàá ẹ̀ ní wọ́n ẹ̀rẹ́ wá ní wọ́n ẹ̀ mọ̀ ṣe mọ̀ ọlọ́ọ̀ náà ni ìlú wọn ẹ̀ka ní o ẹ̀ka gidi olójú àwọn ọmọ ni wọn làwọn fi àwọn àwọn ìgbòkọ ọlọ́run náà ọlọ́run sọlá yìí nínú kúrọ́ọ̀tù sọ ha ayàkéde sí kẹjọ wà ní fà yẹ fà ọba rẹ sókè làwọn ilẹ̀ asùnà òlẹ̀ tó ná ọlọ́run ní pé kọ̀sẹ́ nìkan tó lẹ́tọ̀ sí ìjọsìn afọ́n nìkan tó tó làwọn ilẹ̀ asùnà òlẹ̀ tó ná ọlọ́run bá ní àwọn orúkọ sọ̀rọ̀ ìwà tó pa orílẹ̀ wa. láwọn àyè ọlọ́run tó dáàbò àwọn ọdún ó tó sọ ọ́ ara rẹ̀ ní ọlọ́ọ̀bá sọ ní sọ́lọ́tò làkàṣìr àyà twenty two sí twenty four ọlọ́ọ̀ni wàlláhu lẹ́ni ìlàhìlà ìlàhù àlìmú lọ́gàyẹ́rì wà ṣàhádàtì wà rahman rahim. ọlọ́ọ̀bá lẹ́nu tó pé kò sẹ́ni kẹ́kọ́ lẹ́tọ́ sí ìjọsìn àfọ̀nì kankoso ìtumọ̀ aláwù yẹn kò sẹ́ni kẹ́kọ́ lẹ́tọ́ sí ìjọsìn àfọ̀nì kankoso gbogbo táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́ọ̀ àwọn èèyàn lẹ́tọ̀ọ́ sí kí ni a ti fún wa kí ni agbèsè nù gbèsè ayé wọn táwọn ní ẹjẹ wọn máa bẹ ni àbáwọn wọn mìíntè wọn àbáwọn ní ẹjẹ àwọn òmùsí ń káàfù wọn àbáwọn ní dóṣùpá àbáwọn lọ́dá sọ́mà àbáwọn lọ́dá lẹ̀ àbáwọn ní jẹ́ kókó owó sí irúgbìn owó fún ọmọ ọlọ́ jẹjẹ. àwọn ọlọ́hùn lẹ́bi ilá ilá bò ọlọ́run bá ní àlọ́ ẹ̀dùn ìpínkọ̀ ìfẹ́ nìkan tó ti jọjà fún nìkan tó tó wàṣàhádàtì àti ntọ́ àti ntọ́hán ntọ́pamọ́ tójú ẹ̀dá òkú ọlọ́run mà bẹ́ẹ̀ náà ni ìtọ́jú rẹ tó ọlọ́run mà yẹn náà ó wà rahman rahim aláàánú jùlọ lọ́lọ́run olùsí àánú ní ìyẹn lè ní ìgbàgbọ́ ọmọdé covid ọjà ọlọ́run kò yẹ arahman rahim aláàánú lọ́lọ́run ó ti ń sàánú náà. هو الله الذي لا إله إلا هو onáàni ọlọ́run tó yẹ kó sẹ́yìn kẹtọ́ lẹ́tọ́ sí ìjọba afọ́nìkan tuntun huwa alimẹ́líkù la ilaha illa hu alimẹ́líkù òní ọba tó ní kápá lórí gbogbo nǹkan alikú dùdù ọba sọmọ kó omi gbogbo àlébù lọ́lọ́run gbogbo àlébù tó ń gbóhùn ló ń parẹ́ ọlọ́run mọ̀tàlẹ́ tọ́lọ́mù tó fọ́n pa yíká àtìyá rẹ̀ bí ká náyà kúlá ní fàá àbí ní ìmọ̀ ìjẹun ẹ̀ bá lè fi bíyàn máa jẹun bíbi ọ̀pá ìbíyàn jẹun bíbi ọ̀yọ́ mbẹ̀ títọ̀ ọ̀yọ́ mbẹ̀ bíbi ọ̀yọ́ mbẹ̀ ọlọ́mù mọ́ta yọ ẹ̀ alimọ́mínú olùpinnu lọ́kànbalẹ̀ lọ́lọ́run alimọ́hàmínú ariwárẹ́mi lọ́lọ́run kò sí ti ọmọ kò sí ti ìsàmùkú rẹ̀ aláàzízù ọba tí ò sí rú ẹni aláàzízù alijabaru ọlọ́ọ̀bá tí máa túláàjì ẹ̀dá tó ń tọ́ba wò wọ́n gbìyànjú tó ọmọ túláàjì àwọn ẹ̀dá tó wà wò ó wà tó bọ̀ bẹ́ẹ̀. ó dàbí sábẹ́ńjẹ́ èkótó bẹ́ẹ̀ ìgbó yìíwọ́ ní ìsìn. ó ní wọn bá tó lè pàtẹ́ náà. alimusaka bírù ọlọ́ọ̀bá ló ní mọ́tò ṣe mọ́tẹ́ mọ́tò ṣe mọ́tẹ́ ọlọ́ọ̀nìkan ni lónìí. subhanallahi ìmọ̀ ń bẹ fọlọ́ọ̀ àmà yìí kú bí wọn ti fọlọ ọlọ́run mọta gbogbo táwọn káàbì yóò kọ mọ lọlọ wọn lọ àwọn ìjọka nìkú ní ọkọ ọlọ́run náà nìyẹn ọlọ́run bá ní olùdá ẹ̀dá àlìbáárì ẹtọ bẹ̀rẹ̀ dídá ẹ̀dá láì wú àpòjúwe kan sáájú gbogbo táwọn bàtì áwò ìtọ́nà ti kalẹ̀ náà ìyẹn náà lè ìyẹn lórí àpòjúwe tọ́nà ti kalẹ̀ làwọn mọ̀ ọ́. alikótó wúlò olóyà wúlò ẹ̀dá níbo tó rí láwùjọ àwọn rẹ wà ń bẹ bọ́lá wọn ìsàdékò ti gbogbo ti bẹ ń sàmà sílẹ̀ ní wọlọ́wọ́ bá má wà ó wọlé àti ìdòlà àti ọlọ́run ní ọba tó ní ọba ọ̀dọ̀ mẹ́tàlẹ́ lọ́pàá tọyì àwa bọ ti di lọmọsálẹ lẹẹkẹrin kí ni túmọ̀ arahman kí ni túmọ̀ arahim kí ni ìyàtọ̀ ti ń bẹ láàrin wa arahman lórí òsàn fàdá nínú ìdí lábáwá nígbà tí yẹn tó fẹ́ àkùṣà ìjọba nínú àwọn amúsílẹ̀ mùbálàmà ismu lè báyìí tààfin rọ ẹni tó ṣe nǹkan òun náà ni, amúsílà mùbálágà tí ẹ bá wá sí ń pọ̀ ilé yóò mú wá sí amúsílà mùbálágà yìí ẹ sọ yìí pé ẹ sọ yìí pé ẹ sọ pé èèyàn kan náà ìm ẹtì máa ń sùn ẹtì máa ń sùn tí bá wá ń sùn pọ̀ ẹ sọ pé nà wá ó sùn pọ̀ nù tẹ́bá ti ní náà yìí ó ti kó o sínú pé ń sùn ṣùgbọ́n tó bá jẹ́ pé sísun ti papọ̀ ju ẹ̀ ń dàgbà ẹ̀ mú abúlé sùn amúsílà mùbálágà amúsílà mùbálágà wọn akọ nínú ẹ̀ ní fàálà nínú ẹ̀ náà ní fàáyì fàálà nù ní sàràmán fàáyì nù ní dọ̀rọ̀hìn tí ọlọ́run ọba àlejò ọba tó pọ̀ ní àánú àánú rẹ̀ pọ̀ ó dógógó bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ yìí títí àánú títí àánú ọlọ́run. afáwa abdulrahman bin nasir saadi ó ní ìtumọ̀ rahmanu iná ni rahimu iná ni alibarnu olùsè dáadáa alikẹyìmù ọlọ́rẹ alijawaadu ọlọ́rẹ náà ni araufu aláàánú aliwahabu olùtọrẹ ó ní gbogbo ẹ̀ fún fún ìtumọ̀ rahman. tẹ́ bá ti tọ́nà yìí pé apá náà wọ́n kọ́ lọ́wọ́ a máa kẹ́nu ju apá ti tọ́nà ju ọba ọ tó fi pé mo tẹ́sí fún bẹ̀rẹ̀ láàmì ó ní ìròyìn àánú ó ní ìròyìn kíni àánú ilé ìtumọ̀ arahman ọwọ́ ń nínú ìtumọ̀ rọ̀bì àfa wọn ní àkídàtò màáwíyà ọ̀fẹ́ ike wàhùwà rọ́ọ̀dìkù kọ́bílà ìmọ̀lúù wàhùwà lẹ́kàáyé kọ́bílà ìmọ̀lúù wàhùwà rọ́ọ̀dìkù kọ́bílà ìmọ̀lúù ọlọ́ọ̀ba ni olùdá ẹ̀dá onírúurú dídá ẹ̀dá tí wọ́n ti kó tó mọ dẹ́dá yìí bẹ́ẹ̀ náà sì ni olùṣe ìjẹ́ ìmúlọ́lọ́run síwájú tó wá máa ṣe fáwọn àwọn tó fẹ́ ṣe fún ṣùgbọ́n ẹ̀dá wọ́n mọ kọ́sẹ́ kọ́sẹ́ kọ́sẹ́ lẹ́ẹ̀kọ́ wa sọ pé wọ́n lè ṣe sẹ́yìn yọ mọ kọ́sẹ́ dé lọ síbi ọgbọ́n bá ṣe kọ́kọ́ ẹ̀sọ̀ dé lọ kéde pé yọ̀wọ̀ àti jẹ́ oníròyìn dé lọ tẹ́lẹ̀ kó tó wá máa rán sọ <laughs> ó ti rán sọ bọ̀ ni lẹ́sẹ̀ wàá bí oyin dé lọ yìí lórí ti di dé lọ tẹ́lẹ̀ kó tó di dé kẹ́lẹ́ tó wá gbé yẹ̀rẹ̀ lórí tí o bá ti ọlọ́wọ́ azaliya láti láéláé ló ti ní ìròyìn yẹn tẹ́ńdẹ́ǹsì ẹ̀ ti wà síwájú wa tó dẹ́dà yìí lọ́lọ́run ti sọ fún wa nínú kura yìí pé arahmanu alala àti sawa nígbà tó lọ́ọ́ dá sọ́mọ́ tó dálẹ̀ ó ní túmọ̀ sawa alala ọjà tó gún wà tó wà ní rẹ̀. ọwọ́ aróyìn ara rẹ̀ pẹ̀lú arahman kò sí ìròyìn ara rẹ̀ pẹ̀lú ọ̀hún. ngbọ́ ọ̀kan mú mi ní wa ká nábẹ́lẹ́ mú mi iná ọ̀hún yìí máa ọlọ́run ti aláàánú wọn mú mi ti yẹn. ti sọ fún wa nínú ó ní alẹ́ ní sábà wà á ti wà á lọ الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا ọlọ́ni ọlọ́ni ẹ̀dúgbẹ́ pé ọ̀dà sánmà àti ilẹ̀ ọ̀dà àwọn sánmà àti ilẹ̀ àti ti ń bẹ láàrin méjèèjì láàrin ọjọ́ mẹ́fà lẹ́yìn ìgbà náà ọwọ́ àwà lórí rẹ̀ ta ló ń tàn arahman ọlọ́run bá láàmú ìtọ́nà tilẹ̀ kì í nínú ọkọ rẹ̀ àti dídá sánmà dídá lẹ̀ dídá gbogbo tí ń bẹ́ẹ̀ látara àánú ọlọ́run ó ní arahman fasali khabira lọ bẹ́ẹ̀ fa ọlọ́run ọmọ fi ọlọ́run ọba ọba tó kí ìyẹn rẹ̀ ó jìnnà ó nímọ̀ fún yín kí ni gbogbo kan yìí. tòtí túmọ̀ sí pé arahman ẹni olùsàánú àwọ̀bí ẹni ti àbí ẹ̀sìn ọ̀sán. ọ̀wọ̀ agbọ́ ìtumọ̀ rẹ̀ lọ sí ibi wípé àánú ọlọ́run àánú tọmọ̀ pé mọ̀ ni tó ti kárí gbogbo nǹkan kò dàbí ìtẹ̀dá o. pé gbọ́dọ̀ ẹni lẹ́yìn sáká mi sí ní ilé iṣẹ́ وهو السميع البصير من سورة الجمعة آية السلام kòsí sọ́dọ̀ ẹ̀jẹ̀ bí ọlọ́ kòsí sọ́dọ̀ ẹ̀jẹ̀ bí ọlọ́ wà wúwà sẹ́yìn ìrọ̀lọ́ sí ọlọ́wọ́n bá ní olùgbọ́ràn olùrìnà olùgbọ́ràn olùrìnà bẹ́ẹ̀ dàbá tẹ gbọ́ràn kí ń rìnà ìgbọ́ràn rẹ̀ àti rìnà rẹ̀ kò dàbí tọ́lọ̀ ọlọ́run ní gbọ́ gbogbo nǹkan pátápátá. ọgbọ́n gbogbo èdè pátápátá kò sí iṣẹ́ dáwà tó ti bọ̀ ó sì rí iná gbogbo nǹkan pátápátá kéde kéde ìtumọ̀ ní ìlọ kò ìtọ́lọ́ ajẹ́pẹ́ ìgbọ́ràn rẹ̀ yìí rẹ̀ ààyè láéláé bẹ́ẹ̀ náà ni àánú rẹ̀ ààyè ìwé sẹ̀dá láéláé ọlọ́wọ́n ọba aláàbò ni sáàbù rẹ̀ tó bù háyà sọ eight four six pé wàràmàtí wàtí àtìkù ladẹ́yìn fasa akutubu ha lílẹ̀ nínà yẹ sàkúnà wáyé kúnà zakata wàlẹ̀ nínà hùn bí ayé àtìnà nínú ọlọ́ni wàràmàtí àánú tèmi ọlọ́run wàtí àtìkù ladẹ́yìn gbogbo kọlọ́kárí kò sí ìgbà tí ò ní àná ọlọ́run kò sí ìgbà tí ò ní àná ọlọ́run kódà ìjọ téèyàn bá jìyà.

fasa akubu ha emi ọlọ isi lọrọ yẹn wọn kò ṣe lọrọ lórí ọlọ́run ọlọ́run ha lílẹ bí iná ya sẹfún náà ọlọ́run ní èmi ó ṣe àánú tèmi lọrọ yẹn fáwọn tí wọn bá ń bẹ̀rù ọlọ́run bọ́pọ̀ òsì dowó mọ́jọ̀gbọ́n wá débi kàkà náà kiri àtìta ọjọ́ là wàhálà tó wọn bá ń ṣe ẹlòmíì ṣe tó ju bá ń lọ tí ìbùkún ọlọ́run wò fún gbogbo lówó tó lè ṣe ìwọ̀n bá tó wọn bá ní oṣù tàkà bá ti yọ ọ́ ti wọ̀ ya yọ má tètè sí tàkà èsì ọ̀rọ̀ tàkà ó gbèsè gbèsè òjò owó kọlọ̀ kó sí ìrọ̀rùn rẹ̀ fún akọ́jà àwọn olùmọ̀ yọ̀ọ̀gbà dáàbò. àwọn tí ń jọ ọmọ fún wa ọlọ́ni àánú èmi ọlọ́ ìmọ̀ kọ́ ìmọ̀ sí fún àwọn tí ń bá ń bẹ̀rù mi wáyé tuntun náà zàgà àtàwọn tí ń yọ zàgà wọn náà wọn bí ayé àti àwọn tí nígbàgbọ́ ọ̀rọ̀ àti àwọn àmì ti gbẹ lóbìnrin iná ní rahma nínú èdè lárúbáwá ọ̀nà ní rahma ọ̀nà ní àánú nínú Qur'an anabi wa sallallahu alayhi wa sallam nígbà tí ń sọ̀rọ̀ ọmọbìnrin náà kí ń fọmọ rẹ̀ kí ń fún ọmọ rẹ̀ ní ọ̀rẹ́ so anabi wa sallallahu alayhi wa sallam àti ẹ̀kí lallahu arhamu bí ibadihi min hadhihi. bí ìyá àwọn ọmọ ọlọ́dọ̀ ọlọ́wà rẹ̀ ọlọ́ọ̀ba ọlá àánú àwọn ẹrúkùn rẹ̀ dùgbélé ẹ̀ka àwọn ọ̀rẹ́ lọ. Jésù mọ̀ ti rárá fún àti ní àánú. Mọ́tí káwá àwọn ọmọ náà ni àwọn èèyàn kan tó sọ́ra kù ìsìlámíyà ni nínú wọn ni àṣà ayíra wa àmì ìfún wa burú ju àwọn àṣà ayíra lọ. àwọn àṣà ayíra yẹn wọ́n dẹ̀ pọ̀ nípa àtìkọ́tìrà nínú ìsìlám àti àwọn àdúgbò náà àwọn àṣà ayíra wọ́n pọ̀ nípa àtìkọ́tìrà. àánú ọlọ́run wọ́n lè lọ wọ́n ní ìtumọ̀ àánú nínú ìdè oní ẹ̀rọ kọ́tù kọ́ndì kọ́kàn lẹ̀ kọ́kàn lẹ̀ kọ́rọ̀ ti ẹbí àgbà wọ́n ní wùdí ọ̀pọ̀lọpọ̀ àti òní lọ. bàbá pé pé àtàwọn wa náà orí pàánù ńlá ìtumọ̀ àánú fọlọ̀ tí wàá lórí pàánù wọn ní náà ní ìní àmì oní ẹ̀ní ìkẹ́ ẹ wà ní ká pé tẹ́tù wa ẹ mọ̀ bí àjọkẹ́ ayé àtàkì ọ̀rọ̀. tó wọ́n bá tẹ̀síìlì àwọn àṣàyà ọ̀rọ̀ táwọn àṣàyà sọ ipe ìtẹ̀ alùpùpù náà wà lórí ipe ọlọ́ọ̀ni ìtẹ̀ nínú ẹ̀mí tọ́lọ̀ sọ̀rọ̀ tó àfàdà àtìrọ́tọ̀ lẹ́bí náà ní àmì ojú ọ̀nà àwọn tí wọ́n tó ti ìrora rẹ fún tó ti jẹ́ fún. ìkẹ́ yàtọ̀ sí àánú ìkẹ́ ó yàtọ̀ káàánú ìwé ńgbà tí yẹn bá láàánú ìní orí jẹ tí yẹn ti rí jẹ láti di àánú ìjẹ̀dù wa ńgbà tí yẹn rán ọmọ tí ah, yàrá fún mi tó já kókò tí ah, yẹn sáré sí ọmọ tó já ní ìgbà láàánú látara àánú wá tẹ́tọ̀ so ìpìlẹ̀ ẹ̀rọ nìyẹn ni àánú bá a ti wá sọ bíi. lẹ́yìn tẹ̀ka mi ti lè yí ṣe ń wọ ọwọ́ sẹ̀mí ìlọ́sí kò sí tó dàbí káàbí wí ọlọ́run ọlọ́run gbọ́nà sí mi nà níta akọ́ bí òní méjèèjì iná yàrá akọ́ bí àánú yìí àánú bẹ bọ́nà ọ̀sùn tó dàbí àánú tẹ̀dá àánú tẹ̀dá lè yí fún ní jẹ́mílítẹ̀ tẹ́ǹtẹ̀ lè rí kọ́tù kan ní. kì í ṣe kíláàsì ní sọ́yẹ́ pé tẹ ẹ bá ti sọ yìí pé èèta àrùn tẹ ẹni tó tùmọ̀ mí ìsọ́nà fi kì í síra rẹ̀ ẹni kò rí bẹ́ẹ̀ ẹni lọ yẹ kìí ṣe pé ẹni lọ lásán ẹkọ ti àfiwé ẹfiwé tẹ̀dá lẹ́yìn ìgbà náà lẹ́wọ́ ayé lọ ẹsẹ̀ láti ní ìtọ́lọ̀mbá tọ́lọ̀mbá ti pèrà rẹ̀ lẹ́yìn pé tọ́ba fúnra rẹ̀ lórúkọ ẹsẹ̀ lórúkọ tí ọ̀bá fúnra rẹ̀ lórúkọ tó fúnra rẹ̀ lóye ẹ má fún lórúkọ fún o tọ́ba ṣe é sí ìrù ló mú wá ń pa ara rẹ̀ ẹ má sojú kọ fún o ọlọ́ni wa makaru wa makaru àwùwá wa lọ àwùjọ ìlú lè máa ní wọ́n dé pé ọlọ́run sì dé pé sí wọn yẹn kọ́ já ìpè wọn. ọ̀wọ́ anìkọ́lọ́ ni máa ti wo kọ́ wa sọ mú kọ́ wa makaru wa makaru àwùwá ìlú máa ní lọ́lọ́run sì dé ní oṣù lọ́wọ́. ومكروا ومكر الله والله خير الماكرين ọlọ́run náà pa àwọn yahudi fálámù azáàbù azáàbà wà àrùkù bá wọn ọwọ́ ní kí ọlọ́run nínú bí o kọ́ wá tó ló kọ́ fún ọlọ́run ọ̀rọ̀ tẹ̀ o tó ti èsì ọlọ́run ọ̀rọ̀ ọ̀hún wọn tẹ̀lé rẹ́yìn ní magbó bí ara yìí tí èsì àwọn tọ́lọ́ ń bínú sí o. kòkó rẹ̀ dájú ìdí gbẹ̀gbẹ̀ ẹ́ ẹ̀tọ́ àgbẹ̀yẹ ti ń bínú olùbínú rárá kọ̀ọ̀rọ̀ ń tẹ́ ìtọ́lọ̀ ń bá ti kù tó wá fi orí lẹ̀ fúnra rẹ̀ lágbọ́dọ̀ fi lẹ̀ fún fún rẹ̀ èyí tí ọba fi lẹ̀ fúnra rẹ̀ láàyè lọ wá fi ìwò قالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء Ọlọ́run lọ́wọ́ méjì kí á lọ fún ọ gbóòló ṣe rí èmi ọmọ Ọlọ́run lọ́wọ́ ọmọ gbóde kódà bí ọwọ́ ẹ̀dá kódà bí ọwọ́ ẹ̀dá torí onílé kàkàbẹ́sì lè fi ṣe fún kò sí dọ́jà àgbẹ̀yìn o olùdarí lọ́mọ pàtó ìsàfẹ́lò bẹ́ẹ̀ ni pé nígbà tá a wá ti fi ìsọlọ́n kí aláàánú lọ́lọ́ ká má lè ìtumọ̀ rẹ̀ lọ́ba òyìnbó kẹsẹ̀ ń lè lọ kí wọ́n lọ́ọ́ sọ di orí pàánù ìṣe ìkẹ́ pàánù ń bẹ fọlọ̀ bẹ́ẹ̀ náà nìkẹ́ náà ń bẹ fún ọ̀sálà ayé rí ìdíje ayé lára tí ọlọ́run láàánú iná ní ìkẹ́ kí n ṣe fún àwọn ẹrú ti rẹ̀ so ìbẹ̀rẹ̀ ládùúgbò tí wọn bá ká gbọ́ ìkọlọ́gbẹ́ tí ó wúlò fún wa ó dà wọn láàánú rẹ̀ bísí lọ.